màá tọ́jú ẹ̀ dáadáa torí èmi fẹ́ mu gẹ́gẹ́ bí àbúrò mi ni. ẹ̀yin ọkùnrin ṣá ẹnu yìí máa ń dùn. mo tiẹ̀ fẹ́ jáde toró sùn ni. mọ́mí gúúsùlọ̀. mọ́mí wá. ṣé o ò látílẹ̀ tí mo fi pariwo kò sí ilé ọ̀rẹ́ ẹ̀ ló gbé jáde ṣé o ò bọ̀. wọ́n ti sáàkì mi. ẹ wọ́n sáàkì mi. báwo ló lọ. pé mo ní jọ́bù interview náà. ó ṣèrè ni. ó yọ ṣẹ́ṣe pàtàkì àwọn pé ṣẹ́ẹ̀ṣì pàtàkì náà ní front one very very important. so ìwọ máa ma ṣèṣe ọkọ èmi á di ìyàwó àbí adébẹ̀nsẹ̀ máa ma fọwọ́ tẹ̀ lára ẹ mélòó ni mo ti promise ẹ ipe mi ò ní fẹ́ fún ìyàjẹ́ láéláé. kí ló ṣe ẹ mọ́tò nǹkan. mo ti ta o mo ti ta. ṣọ́kadà la máa ma gùn sí ṣé mọ́tò ká máa gùn kiri ni ṣé ìyẹn ló kàn ni. kí ló máa ń ṣe ẹ̀yin ọkùnrin náà tọ́pẹ́ tẹ bá ti ga báyẹn kí ni ọpọlọ. tó bẹ́ẹ̀ tẹ bá ti ga náà ṣe jẹ́ pé abẹ́ ẹsẹ̀ yín lọpọlọ yín máa ń wà. àwọn sọ ti sún mọ́ mọ́. dípò orí ń bọ́ dáìlẹ̀ ni ẹ. ọ̀dàlẹ̀ ni ká ní. ẹni tí òrí bá ti ṣe tí ò lówó lọ́wọ́ òun lè fẹ́ sọ mí dà kí ló dé tó ń fẹ́ dí káàkiri gbogbo ayé. wọn náà mọ̀ òun bá òun bá yàn sọ̀rọ̀ nígbà ó àyàdẹ̀kọ̀ ojú bá létí lójú mi. èwo tá à ń wá àparò bíi káfíńdálà ni orí ẹyẹ ni ò pẹ́yẹ wọ́n fẹ́ pa èmi náà ọlọ́run ni ò gbà fún wọn. sọ ma ní kiri tẹ́lẹ̀ sọ ma ní kiri tẹ́lẹ̀. kò sí kankan tó ṣe wọ́n.